الحمد لله رب العالمين الحمد لله الذي وافقنا بداية شهر رمضان وحوصته وبكي الثلث الأخير الله أكبر الله أكبر الله أكبر كبيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي يسد ميزره ويحيي ليله بعبادة ربه ويوقظ أهله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد اتقوا الله ربكم عباد الله واتقوه في صيامكم وقيامكم واعلموا أن ثلثي هذا الشهر المبارك قد مضى وما بقي إلا أيام معدودة عباد الله احرصوا على الأعمال الصالحة واجتهدوا في صلاة ليلة القدر أسوة بنبيكم صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في عشر الأواخر ما لا يجتهد في جيبها أخرجه مسلم هو الذي يقول من قام ليلة الفجر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه عباد الله واغتنموا هذه الفرصة الذهبية للدعاء في هذه الليلة والإكثار من هذا الدعاء وألحوا على ربكم فإنه يجيب الملحين في الدعاء لا سيما الدعاء الوارد في حديث عائشة رضي الله عنها قالت قلت يا رسول الله أرأيت إن أمن أي ليلة ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني أخرجه الترمذي وابن ماجه وغيرهما بسند حسن عباد الله اعلم أن ليلة القدر من غرمها فقد غرم الخير كله ولا يهرم خيرها إلا محروم لأن الله سبحانه وتعالى يقول فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين عباد الله ففي تلك الليلة يقدر, يقدر الله سبحانه مقادير الخلائق على مدار العام ويكتب فيها الأحياء والأموات وناجون والهالكون وسعداء والسعداء والأبقياء والعزيز والدليل وكل ما أراده الله سبحانه وتعالى في السنة المقبلة يكتب في ليلة القدر هذه دار الله حقيقة ليلة القدر حقيقة ليلة مباركة قال الله تعالى إنا أنزلناه في ليلة مباركة عباد الله فالعبادة فيها تفضل العبادة في ألف الشهر كما قال الله سبحانه وتعالى ليلة القدر خير من ألف شهر أي الليلة خير من ليلة ليس فيها ليلة القدر عباد الله وألف الشهر تعدل ثلاثا وثمانين سنة وأربعة أشهر تقريبا هذا كفو الله أبا أبا تقيا ọba ọlọ́pẹ́ lọ́lọ́run ọba tí ń ṣàánú wa lóòrèkóòrè ọba ìlàsọpẹ́ fún ọlọ́dàkùn má jẹ́ kí ẹnu ọpẹ́ ẹwọ́ ọ̀gá o ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó fi wá ṣe kò ń gẹ́ ìbẹ̀rẹ̀ Ramadan ó ti já ṣe kò ń gẹ́ tààrin rẹ̀ méjèèjì ti lọ báyìí ọwọ́ ọ̀gbẹ̀yìn òun la mú lónìí pẹ̀lú àna ọlọ́run òní ni Ramadan di ogún àti ẹyọka mẹ́wàá àkọ́kọ́ ọlọ́run ti ní kárẹ́yìn mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì ó ti lọ mẹ́wàá àgbẹ̀yìn òun la mú lónìí pẹ̀lú àna ọlọ́run ọlọ́run máa tóbi o ọlọ́run máa tóbi o ọlọ́run tóbi lọ́pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí ìjẹ́ tutọ́ sí lódodo àti ọlọ́run rọba àlá àtò ní kò sókòkú fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrúsàn ọlọ́run bá ní ìjíṣẹ́ ọlọ́run bá ti ní pẹ̀lú ẹni tó ṣe pé tó bá ti òru ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn yóò tún aṣọ rẹ̀ yóò tún ró yóò sì jẹ alẹ́ rẹ̀ fún ìjọsìn fún ọlọ́run ọba rẹ̀ bákanáà yóò jí àwọn ará ilé rẹ̀ fún ìjọsìn kí àtìlẹ̀ ara níbi náà ọlọ́bà àti ti ẹ̀kọ́ ọjọ́ ẹ̀kan lẹ́yìn àwọn ọlọ́run ẹjá ọlọ́run ọba ẹjá ọlọ́run ọba níbi ń ọlọ́run ọba tọwọ́ wa gbogbo ẹni yóò tí ọba ìbẹ̀rọ ọlọ́run bá lásìkò yìí nínú Ramadan yìí ìwé ẹni bẹ́ẹ̀ ọya ló fi lè bẹ̀rọ ọlọ́run bá bá àsìkò pàtí bẹ̀rọ ọlọ́run bá máa ń tètè rọrùn fún yẹn láti ṣe òun náà nínú Ramadan tabatuwájẹ́ tabatuwárẹ́ nìkan fẹ́ fẹ́ bẹ́nu Ramadan ó sì jẹ́ mùsùlùmí tó wá ló jayé ó sì ìbẹ̀rù ọlọ́run bá rìn tó nǹkan rárá àwọn tá a jẹ́ sọ ọlọ́run ẹjá bẹ̀rù ọlọ́run bá níbi ààwẹ̀ wa bẹ́ẹ̀ ẹjá bẹ̀rù ọlọ́run bá níbi sọ̀látù tàràwé èyí tàǹkì Ramadan ó ti lọ àwọn ọjọ́ díẹ̀ tàbá sí ọjọ́ òní mọ́ inú kọ́ máa jẹ́jọ́ mẹ́sàn-án àbọ̀jọ́ mẹ́wàá tàbá yọ ọjọ́ òní ikú ọbẹ̀ yọ́pàá kan ọjọ́ mẹ́jọ àbọ̀jọ́ mẹ́sàn-án àwọn tàjẹ́ ó sàn ọlọ́run ẹjá tún ṣe gbìyànjú níbi àwọn tí olóore lóní rárá èyí tàà tún ṣe tẹ́lẹ̀bọ̀ nínú Ramadan tó ti ó fún àpẹẹrẹ ọ̀kan báyìí ẹjá jára mà èyí tàà tàfẹ́kùn rẹ̀ ẹjá mú mà láti jẹ́ gbìyànjú láti jẹ́ pípa máa wá òun lálásẹ̀lọ̀kọ́dẹ̀ láti fi jọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyàwó Aisha ó sàlàyé fún wa pé ó ń sọ ọlọ́run bá jẹ́ nìkan tí máa ń gbìyànjú ní àwọn mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan ju àwọn ọjọ́ tẹ́lẹ̀ lọ èyí tó ti kọjá lọ àfáà mùsùlùmí ló gbé àdísì náà jáde káàní rasulọ́ sallallahu alaihi wasallam tẹ́ ìlú fi aṣẹ́gilẹ̀ àwọn ahẹ́ máa láàyè tẹ́ ìlú fi ní àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn lè ṣe pé ìgbìyànjú tí ó ṣe ń bẹ́ẹ̀ kìí tún ṣerú rẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá tó ti àwọn ọjọ́ ogún ọjọ́ ìsìnlọ sẹ́yìn ó ń sọ ọlọ́run bá lẹ́nu tó sọ pé mọ́ ń kọ́ lẹ́yìn tó ìgbé òsìgbà fún wọn lẹ́sàn gbókòrò aláhùnmọ́ àtàkọ́tàmọ́ mi dámbẹ́ wọ́n sàmójúkò ẹ̀ṣẹ̀ tó tẹ̀ lọ́kùn àdíṣì yìí òun náà ni àdíṣì tí àníbí Muhammad sàálà sọ́lá tó kó orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀sọ́mọ̀ Ramadan nínú àwọn tó fi bẹ̀rẹ̀ rẹ̀ ni ọ̀sọ́mọ̀ Ramadan ìmánà wa ìfẹ́rẹ́ gbókòrò aláhùnmọ́ àtàkọ́tàmọ́ mi dámbẹ́ ẹni bá Ramadan lẹ́yìn tó ìgbọ́gbà fóun fẹ́ fi lú

owó ọ̀hún tí yẹn tí lè ṣe kò ń gẹ̀rẹ̀ mọ́nú gbogbo òwúlé ayé látànáà kò sí ẹ̀sìn kẹta wọ́n wá jẹ́ pé ó lè polongo rẹ̀ sí òru kẹwàá ń bẹ ohun tán lọ́lá tó tó ẹ̀sìn pé ń polongo ẹ̀ látòrí àmọ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tàjẹ́ òṣùn ọlọ́run nínú òru lára tó lè kọ́dé yìí níbẹ̀ ni àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá èyí ta ti mú lónìí ẹjá tó pọ̀ lẹ́jọ́ máa sàdúà ẹjá tẹpẹlẹ má dúà wa torí pẹ́ni tí bá tẹpẹlẹ má dúà òun náà ni wọ́n fún ni wọ́n ti ń fẹ́ èdè pọ́ máa wò kò ṣe ọwọ́ àtàkẹ́ máa tẹpẹlẹ mọ́ máa tẹpẹlẹ mọ́ yẹn ni pé àwọn itú wí àsọtúnsọ máa tún wí máa tún sọ gbogbo ọba ohun tó bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ṣe tí àti ṣe

tòkébòlè afọ́wàpàpọ̀ ánì gbólóhùn yìí tó ń sọ́lọ́wọ́n bá ní pé kí ìyàwó Aisha kọ̀ máa látara bí àwọn olùmọ́mú wípé a tó bá fẹ́ jẹ́gbà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam sọ gbólóhùn tó nífẹ̀ẹ́ sí jù pọ̀ ní ìyọ́lọ́wọ́ báwọn

wọ́n ní orí mọ̀ ha àtàkọ̀dé orí mọ̀ lè kọ́ irú kó ló ẹni ọlọ́run ọba jí ó ṣe kò ń gẹ́ rẹ̀ áà ibẹ̀ níbẹ̀ ọpàdánù gbogbo orí ni o àlẹ́bí nígbé wà láyé ọ̀rọ̀mọ̀ kọ́ irú ha ìdá màrú ẹni tí ó sì ní pàdánù orí tí bẹ́nu orí lára tó lè kọ́dẹ̀rù òun náà ní ká ṣe ní àwọn òru mẹ́wẹ̀wá èyí ti tẹ́wájú wa yìí láti lẹ́yọ̀ kẹ́ńbẹ̀ má jẹ́ ọjọ́ tó lóra rẹ nílòkúlò láwọn ọjọ́ kan ọ̀wá ní padà lè lóra rẹ mọ́ láwọn ọjọ́ míì pé ara yọ máa béèrè fún àwọn tó ti fún tẹ́lẹ̀ bí wákàtí mẹ́ta wákàtí mẹ́ta wákàtí ó ṣe ṣe kó lè fọ́ ọ̀ ṣùgbọ́n Muhammad sallallahu alaihi wasallam rẹ̀ ni pé kò lè má lo òru díẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ òfin gbà tí bá tó tún dé fi wáyé pé Muhammad gbogbo àwọn ọlọ́ nínú nípa pé ẹni yóò tí ṣe kò ń gbé òru yìí á ọlọ́run bá sọ ní sọ́tù tó kọ́ ní ayẹlẹ́ẹ̀kẹ́ ní ayẹlẹ́ẹ̀kẹ́ àrùn ọlọ́run ní pé fi ìhà níbẹ̀ ní orí lọ́lọ́sẹ̀lẹ̀ kọ́dẹ̀ yóò fura kókó lọ amúrin àti gbogbo àwọn àṣẹ ìjọsẹ̀lẹ̀ lórílẹ̀ pátá ilẹ̀ ni ó ti wá

òun yẹn ni wọ́n ti kọ́ ẹni tó bá lójú ọ̀nà kó tó dọdún tí ń bọ̀ lòun ní sí láyé mọ́ òun yẹn náà ni wọ́n ti gbé wá ẹni tí ọ̀gá láà o wọ́n ti gbé wá wọ́n ti gbé wá olórí ìwú ẹ̀dá òun yìí ni wọ́n ti kọ́ bẹ́ẹ̀ gbogbo ẹni yóò tí ó bá gbé ẹni àpọ́nlé ẹni àgbéga ẹni tọ́lọ́wọ́n bó tún fún ipò rẹ̀ yálà ní sílé ayé nàbítọ̀ orí ni wọ́n ti kọ́ bẹ́ẹ̀ lẹ́ni tí ó bá ní tí ó bá rí yẹpẹrẹ yálà yẹpẹrẹ táyé orí ni àwọn ti kọ́ àti gbogbo ohun yóò e tó mú bá àrọ̀ká orú gbogbo ni o ẹni yóò tọ́lọ́n bá ní ó ṣe kò ń gẹ̀rẹ̀ orú ìbùkún ni ó tọ́lọ́n bá pé iná àgbẹ̀nà hù bí ilẹ̀ tí mú bá àrọ̀ká aṣọ àlùkùránì kalẹ̀ ní alẹ́ ìbùkún alẹ́ náà alẹ́ ìbùkún ni gbogbo àwọn èèyàn ni wọ́n wá káwọn ṣe kò ń ó ṣe déédé ẹgbẹ̀rún oṣù ní o gẹ́gẹ́ bọ́lá àbá ìsọ fún ẹnu suratul qadr ilẹ̀ lẹ́tọ̀lọ̀ qadri ayrun min alfi shahr òun lẹ́lẹ́tọ̀lọ̀ qadri olóore ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù ọ̀hún àwọn tá years àti ohun tó fẹ́ tó four months tí wọ́n náà bá gbé calculator mo tí ọ̀rọ̀ gbé wá ní ẹni pé three years three months three weeks three days three hours three minutes three seconds ó jẹ́ kí àwọn àfọ́ àpadà approximate ẹ̀ pé kápọ̀tọ̀ pé ó 83 years four months àwọn tàjẹ́ òṣìn ọlọ́run òun tàn wí òun pẹ́ntẹ́ ẹgbẹ́ láti bàtí àwọn ànẹ́bí ọlọ́run tí ò ti sí mọ́ lórílẹ̀ jìbìrìlù ọ̀wọ́ orílẹ̀ ayé mọ́ àyàfẹ́ ẹlọ́dún ẹ̀ẹ̀kẹ́lọ́dún ni jìbìrìlù tó jó lórí àwọn màláíkà máa ń wá òun yìí ni ọjọ́ tí ó wà òun tí ó wà gẹ́gẹ́ bí ọlọ́run bọ́bá rẹ̀ fẹ́ sọ fún wa pé ta ní ìzàbẹ̀lẹ̀ màláíkà òun táwọn ìyá màláíkà máa sọ̀kalẹ̀ lọ́wọ́ ọwọ́ wọ̀rúhù fi ìhà àti bálákùtìrẹ́ ìtọ́ jẹ́ olórí wọn ìpínlẹ̀ rọ́pìnrin kò lè àmọ̀ pẹ̀lú ìyọ̀ndọ́lọ́run bá wọn ní o wọ́n máa wá pẹ̀lú gbogbo àtẹ ìtọ́lọ́run bá gbélé wọn lọ́wọ́ yẹ̀lú bọ́ pé òun tá ń wí pẹ̀lú bùkún

tọ bá jí sáájú mi jí mi o tó wípé ń a máa tẹ̀yìn yóò dùn ṣùgbọ́n gẹ̀ẹ́gẹ́ lọ́pàá fún ara rẹ̀ tó sì lè má ọpá ìgbà mí bẹ́ẹ̀ lè yẹ pé òun ló gbé lọ́níwó gbé sí ọba lọ gbé sí sí ẹ̀ ti lọ ọba sáré gan ni ó lè má nínú bàbá ti fẹ́ ọpàdánù rẹ̀ látara tàbí láti sọ fún alámúlégbè rẹ tàbẹ́ni tẹ́ ẹjọ́ ń súgbà ìbá àmọ́ tọ́ bá jí jíwa o òun ní orí sọ fún wọn ẹ́sà ìbá àmọ́ tí wọn ẹ́bá jí jẹ́mi náà àjọ ṣe kò gbé oríire òun lálátòlùkọ́dé náà àwọn tàjẹ́ ń sin ọlọ́run òun lálátòlùkọ́dé ìtàǹsọ yìí sàlámọ́nì àlàáfíà ní o jẹ́bọ́lọ́ bá ìṣọ́kọ́ àpé sàlámọ́nì híyà ọ́tà mọ́tò láìlè fàjẹ̀ àlàáfíà ní ọmọ afẹ́ lóògùn jẹ́ta wí ní sàlìfàjà yóò ti yọ àwọn tàà jẹ́ òṣìṣẹ́ ọlọ́run òun tàà ń sọ yìí lẹ́yìn látò ní kọ̀ọ̀líyà tó mìnà ṣàbẹ̀ wọlé àdà òun náà ó jìnà sí pé tàbúrú ọ̀sẹ̀lẹ̀ lọ́jọ́ náà tàbí kí bàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ lọ́jọ́ náà àfitọ́ ẹni ọlọ́run bá kádàrà bàjẹ́ mọ́ tàbí tó kádàrà burú mọ́ nínú àwọn tọ́lọ́run bá kádàrà burú mọ́ ta wà yìí nílẹ̀ àwọn bídíà kàkà káwọn yí orí yìí fún ìjọsìn sọ́dọ̀ ọlọ́run wọ́n kọ wọ́n wà dá ọ̀pọ̀lọpọ̀ bíbí alẹ́ rẹpẹtẹ́ táwọn ní ọmọ ṣe àwọn ní àwọn ohun lára tí lè o ṣùgbọ́n gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹbá wọn fún wa ipa ni wọ́n ń o so wípé ìwọ́ lára tí lè kìí ní àkọ́kọ́ tó àkọ́kọ́ wa kìí ṣe àwalẹ̀ ní wọ́n gbé náà wa Muhammad ti

ọlọ́mọ sì jẹ́ ni ọgbọ́n ọgbọ́n tẹ́ni ọgbọ́n lè máa rí ohun tó lè máa rí ní tù jẹ́ eléyẹ pọ̀ láwùjọ tí wáyé tó tẹ́ ẹgbọ́n náà bá ti ní ọmọ adínkùn díẹ̀ díẹ̀ ṣùgbọ́n síbẹ̀ ó tún yapa nínú ohun tẹ́ pé àwọn èèyàn tún ṣe láwùjọ wáyé ẹgbẹ́ wọn rí wúlọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn nílé àfá kàkà táwọn àfá yìí kí wọ́n tó àwọn èèyàn sọ́nà owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn ni wọ́n wà ó àwọn àtàjẹ́ òṣì ọlọ́run òwúta wí tẹ́kùtùrù fi àtọ́ àtúwàlẹ̀ àmọ́ ìlú ọ̀họ́ ìrìwọlẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ìtẹ̀láti ọlọ́run ọba ní ọmọ ń pọ̀ lóhun jọ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa jù wọ́n máa ti ìtẹ̀láti ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀rẹ́ ẹni tí egbó lè ti jí láti bí aago méjìlá ni ó ti máa ta wà nínú ilé rẹ̀ ọmọ awábo ni wọ́n ti ń pírun kìí ámọ́ láyé òun ní ọgbà bẹ̀ lọ bẹ́ẹ̀ ẹlòmí ń tẹ́tẹ́ lọ bí sallallahu alaihi wasallam fẹ́ pé òru àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé ìkẹ́ máa bí jẹ́nìkẹ́ fẹ́ pé ìmá ńlá dámà mọ́sálásí jẹni pẹ́nu mọ́sálásí ní máa ń wà tí máa ń ṣe oúnjẹ ń pè ní ìtìká jẹni tí ó máa ṣe ìjọsìn fọ́lọ́wọ́n bá lóní rẹ̀ra ẹni yóò tọ́lọ́wọ́n bá ṣe ní sábàbí fún tọ́lọ́wọ́n bá ṣe ní rọrùn

títí tí ó fi di ìgbà tí wọ́n bá ní wọ́n rí oṣù tàbí tó bá ti di àárọ̀ òjò ọdún ẹnàlẹ́ ọ̀sẹ̀láàfù ìdánilù lára lórí ọ̀sẹ̀láàfù tó wà lọ́dọ̀ àwọn àfáà tó ti gbáwó ní ẹni tí ń ṣe ìtìká ní ó máa parí ìtìká fún inú Ramadan àrínú wọn tó wọ́n ní pé inda ghurubi shams laylatul eid òun náà ní ìgbà tó ń bẹ́ẹ̀ jẹ́ wọ̀ ní alẹ́ òjò ọdún ìdẹ́fà rẹ̀ lálọ́ fídì ẹni tí ṣe ń ti káàpù ti láǹfààní àti máa lọ lé nígbà táwọn olùmọ̀mí sọ pé rárá ń ti káàpù yìí ní ọ̀pá lọ kẹ́yìn oníwùlẹ̀ sí ìlọlé tó bá dára ọjọ́ kejì iná ẹ̀ nìkan bá láti ń ti káàpù yìí nìkan bá lọlé ẹlẹ́ẹ̀kejì yẹn bá bá mọ̀ ń lọ́dà ajáde kó olú ìlà àwọn àfáànù àwọn àtàjẹ́ òsùn ọlọ́run ànábìwa Muhammad sallallahu alaihi wasallam nínú kẹsàn án ti ròyìn rẹ̀ pápá jùlọ afọ àbú òwe ra ó ní pé káwọn nàbí sallallahu alaihi wasallam yà àtàkùn fòfin kúndé rọmọdọ ó ń tí ọlọ́run bá ìmọ̀nù púpọ̀ rárọ́ nílé ọlọ́run ní asára àyà ní àwọn ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá tó gbé ṣùgbọ́n o pàlọ́mà káàrẹ̀dà ámù lẹ́dẹ̀ kúmìlọ fèèrè nígbà tó di ọdún èyí tó fẹ́ pé kò sí ìtì káàkù ní ìmọ̀tẹ́ epo lórílẹ̀ ayé òun náà ló ti gbẹ̀yìn ìyìn takafa ìṣèrí ìdáyàwó máa ó ń sọ náà ọba ìtì káàkù ogun ọjọ́ lórílẹ̀ yẹn tẹ́ láti ọjọ́ kọkànlá ló ti bẹ̀ẹ̀ sílé ọlọ́run àfáwà ìmọ̀mìnàwà wípé alẹ́rí tí sára lẹ́rí ń tàn pé ní ikọ̀ aró sílé ọlọ́run súnà tó ń tẹ́lẹ̀ jímà súnà ni ó pẹ̀lú àpapọ̀ àwọn olùmọ̀lóyè wọ̀lá ayẹjì kò tí lè jẹ́ ọ̀rẹ́yàn nígbà bí nẹ́dẹ̀rẹ́ bí ìjìmà àtìgbà tí ẹ̀bá tó ṣe ìlérí ẹni ọba ṣe ìlérí pé òun fẹ́ kọ́ra ló nílé ọlọ́run ó lè jẹ́ pé àsìkò ọmọdé iná ló ṣe ìlérí bẹ́ẹ̀ á ah, làwọn jẹ́ bá ó ti dọ̀rẹ́ yẹn fún àpàwà inú mọ̀jùmú ìmáàmù Nawawi ní ìdí ẹlẹ́ẹ̀kẹfà ní ìdíje fọ́ òṣèwù àwátà jẹ́wùsàn ọlọ́run gbogbo ẹni yóò jábọ̀ wá sẹ́yí ti bá nínú ẹ̀kọ́ nínú májẹ̀mú ìtàṣẹ́jẹ́ tí ó sẹ́yí ti bá kọ́lá sí ìtìká fúrò tó jásẹ̀wọ́gbà yàtọ̀ sí ẹni tí ẹgbẹ́ yọ́ máa wá òun máa wá pé òun lẹ́lẹ́tẹ̀lẹ̀ kọ́dẹ̀ yọ́ máa dúwọ́ òun lẹ́lẹ́tẹ̀lẹ̀ kọ́dẹ̀ bá ń pè ní kìyàmú láì ẹni tó ń bẹnu mọ́sálásí tàbí ẹyẹ fún ní mùsùlùmá ìrọ̀ nílẹ̀ gbọ́nà jẹ́ mùsùlùmí nínú tó ti wọlé mọ̀ láwùjọ ilẹ̀ Yorùbá òun ní báwọn tí ẹ máa ṣe mùsùlùmí àwọn náà máa ń wá òun lára tó lè kọ́ dérìsì ẹ àti èsì ládùúgbò yìí ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí èsì mùsùlùmí ẹ̀rí bá wọn yóò máa tàwọn ọ̀ṣọ́ tó ní ara kí lè yá tó ń wá sí àwọn mùsùlùmí ló sún làwọn ọ̀wá kẹ́kẹ́ yìí tó ì jẹ́ pé eré pa làwọn ń sí wọn ṣùgbọ́n lọ́bá kó àwọn gẹ̀lẹ́mù rẹ̀ pé ọyá ìṣò òwúyá ọjọ́ mẹ́lú ọjọ́ bá kẹ láti tẹ́ àwọn ẹ̀bá jẹ́ nìkan tí pé àwọn ẹ̀ ń wá owó yẹn bí ó lè máa sọ fún ó lè máa jù wá lọ́nà ẹ̀bẹ́ fún ọ ṣùgbọ́n àwọn ẹ̀ ń wó pé àdúrà kan wọ́n ní téèyàn bá ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí o tí ẹ bá ti ṣe mùsùlùmí àfáà eré ìpani ṣe ẹni jẹ́ ọmọ àwọn òun yàtọ̀ tálọ́gbọ̀lù kọ́dẹ̀ tàbí pé yọ́ kan aró nílé ọlọ́run làbúdá yẹ kó ní àkídà ọgbọ́dọ̀ jẹ́ ó ńlá káyé yẹn wọn ò gbé irúfẹ́ rẹ̀ lẹ́ ẹni tó jẹ́ wèrè yẹn ọlọ́run kọ́ máa yà wá ń wèrè bákan náà jẹ́ ọmọ àwọn òun tálọ́gbọ̀lù kọ́dẹ̀ ìdí àbẹ́ni tó kọ aró ọlọ́run nínú ohun tó ṣe dẹ́dẹ́ sí ẹ̀ òun náà ní pé kó sí gbòǹgbé òwúlẹ́ látòlù kọ́dẹ̀ ṣùgbọ́n olùmọ̀mí sọ pé rárá tí ṣe gbogbo ẹni tó ṣe ìtì káàkùn náà lọ́gbà tún ni ó ṣe gbòǹgbé o pẹ̀lú àwọn tẹ́jìrìbà tí wọ́n ti rí ẹ̀rẹ́ lómi ọjáde ilé tó sọ ní lọ́lọ́run yóò tún yíra kó ló sùn lọ ń tẹ ẹnu òun ló sì jáde ilé lọ́lọ́ ṣe ń ti ká fún àbá òun lọ́lá tí lọ́kọ́ lórí bọ́ fún pẹ̀lú tó sùn náà tọ́lọ̀ bàbá lè kẹ́lá tọ́mà jọ bọ́ fún wa ẹni tó lóore jù wà lẹ́gbẹ́ bó ṣe ń ti ká ọkọ̀ ara lílé ọlọ́run ọlọ́run wá fi ní bó ṣe kò ń gẹ́ òun lọ́lá tí lọ́kọ́ rẹ̀ ẹni tó lóore ti kéjì òun náà lẹ́jẹ́ pé wọn láǹfààní àti lẹ́yìn ti ká fún ṣùgbọ́n kò lè má wa mọ́sálásí

nínú tọ́lọ́wọ́ bó fi gba ìtìkáàfù tàbí lọ́rọ́tòrò kọ́dé lọ́wọ́ èèyàn òun náà ní kí ọlá ní yẹ́ o àìmọ́yẹ́ lómi ní lọ lọ́rọ́tòrò kọ́dé ní wọ́ lọ́rọ́tòrò kọ́dé fi fi yá mọ́ láàrẹ̀ òun máa lọ fi pàdé obìnrin àbí olólùfẹ́ òun ní lọ pàdé àfẹ́sọ́nà rẹ̀ àbá wọ́n fi hùn nínú mọ́sálásí ìgbẹ̀rin àwọn ṣe ń ta bá fẹ́ bí wítìrì nígbẹ̀yìn ní ọba àwọn ní ọlá àwọn ọwọ́ òun lálásìlùkọ́ bí ẹ máa tara ń jẹ ẹni sábà wà wọlé látọ̀lù pàdé àbújẹ́bílẹ̀ ìbáyàdá yóò fi ìjọsìn yóò fi pàdé ẹ̀ wọ́n fi rá à pẹ̀lú pọ́pà àpọ̀jù ẹ̀ àti kó sí kó sí tó di pé yóò òun yóò tó bá ní pé gbogbo ohun tí a sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí à òun pa tó pẹ̀lú ẹ̀ nǹkan lílo òun ṣe ọjà ju pẹ̀lú ẹni bẹ́ẹ̀ òun a dábí àníyàn náà ni pé ká ṣe é bí wọ́n ti ní ká ṣe ò àwọn tàjẹ́ òṣìṣẹ́ ọlọ́run ẹni tí ọba tẹ́yìn ti fa wọ́n fẹ́ jọ jẹ́ pé mọ́sálásí jọba sí ti júmà ni o ẹni tí ọba tí lọ júmà tó ní yòó lẹ̀ sí fún mọ́sí jọ mẹ́jọ ní ọmọ akọ ṣùgbọ́n ni ọba ike lọ agbọ́dọ̀ jẹ́ mọ́sálásí jọ ti júmà torí kó lè bá àrí júmà sílẹ̀ kọ́ máa ti tẹ̀ jáde bákan náà tó bá jẹ́ obìnrin tó fẹ́ lọ ń ti fa àbọ́lọ́ fẹ́ yọ kìyàmù láì ọba yọ̀ǹda lọ́dọ̀ bàbá rẹ̀ o ọba jẹ́ni tí ò sí ìlọlé ọkọ ọba yọ̀ndọ́ lọ́dọ̀ ọkọ rẹ o ọkọ rẹ sí ìrìnàjò àbí tálọ́kọ rẹ fi ọ̀rọ̀ rẹ lé lọ́wọ́ ọgbọ́dọ̀ gbà yọ̀ndá o tó tó di bí ọ̀rọ̀ lọ òru lẹ́lẹ́sẹ̀lọ́kọ́dé lọ́ọ̀lọ́ fi á mọ́ láyé bákan náà ọkọ rẹ ó fún ọ ní yọ̀ndá rẹ̀ kó tó di pọ́ láǹfààní tó lọ níbẹ̀ ẹ̀kọ́ lọ bá lọ ọkọ̀ ìjẹ́ nìkan tó yẹ kọ́ ọlọ́ ṣeré pálásán gẹ́gẹ́ bá àwọn olùmọ̀tẹ̀sọ̀ tó ń gbọ́ májẹ̀mú nínú àwọn májẹ̀mú tí ó jẹ́ kí ìjọsìn obìnrin ọgbà ní wà orílẹ̀-èdè tẹ́lẹ̀kọ́dẹ̀ ẹni tó jẹ́ ẹni tí èyàn tí ń pàtẹ́lé èèyàn lórí èyàn gbọ́dọ̀ gbàyànjá lọ́dọ̀ rẹ̀ bàbá rẹ̀ tó ọkọ rẹ̀ ní pàtẹ́lé ní ọmọ ọmọ ọlọ́run ò ní obí mọ́ tó máa ń fọ́rọ̀ ọlọ́ọ̀ tó ọgbọ́dọ̀ gbàyọ̀dá lọ́dọ̀ rẹ̀ tó bá ní ọlọ́ni ọlọ́run tó bá lọ ọgbọ́dọ̀ lọ́mà ìlọ́run bákan náà wo obìnrin tó bá lọ òwú lẹ́lẹ́pẹ̀lọ̀ fọ́dẹ̀ ọlọ́run wá kìyàmọ̀ láì ọgbọ́dọ̀ múra dáadáa yàtọ̀ sí kọ wá kàtíké yàtọ̀ sí kọ jẹ́ nìkan tó tọ́jú tọ́ mú pípọ̀ náà sí inú lóru ọdájúgbọ́ náà jáde sínú ẹlẹ́fàwọn èèyàn ni ó yọ́ jà kọ máa wùlẹ̀ lọ kọ máa jẹ pé ìyámọ̀ lẹ́yìn ìlọ́lọ́lọ́ ti fún ọlọ́wọ́ olára tí lọ́kọ́dẹ̀ ẹ̀sẹ̀ ló túrù wá jẹ́rẹ pẹ́tẹ́ táwọn yẹn ti gbẹ́sẹ̀ lára rẹ̀. bákaná ẹni tí a bá ṣe ń ti káà lóbìnrin tàbí tí a bá wà olára tí lọ́kọ́dẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ń gbé pé ń ti àìdọ̀ lọ́wọ́ tàbí ń ti ẹ̀jẹ́ ọmọ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ látọ̀ mọ́sálásí ò tó ń lé rẹ̀ lé o ò ní kírun ṣùgbọ́n láǹfààní kọjẹ́ nìkan tí èpo lè máa ọlọ́nfààní nǹkan ọmọ àjọ àmínú ilé rẹ̀ ṣùgbọ́n wọ́n wá wà mọ́sálásí wọ́n náà wá ní owó rú lágbàtúlò kọ́dé ẹjẹ́ ó tún sí ìjẹ́lá rẹ̀ ó dájú pé ọlẹ́tọ̀ sí àyíwájú ọlọ́run wọn ò o ló ti wáyé pé ata jẹ́ mùsùlùmí ẹjẹ́ aṣojú kòkòrò láti tẹ̀lé àṣẹ ọlọ́run ẹjẹ́ ajẹ́ nìkan tó bá yí òru wa fún ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn ẹjẹ́ ajẹ́ nìkan tó bá máa wọ ẹ̀san pọ̀ níwájú ọlọ́run àwọn ata jẹ́ ọlọ́run nínú ẹ̀kọ́ òun náà ni pé ń bá fi ẹbá jí lóhun ọba àjẹ́fẹ́ ni tí ń ṣe ń jì káàkiri àbẹ́ntọ́pá fẹ́ wá lálẹ́tọ̀lọ̀ padẹ̀ tọba ọkọ̀ jí àbẹ́bí ó ti alhamdulillah alladhi ahyana ba'dama amatana wa ilayhi an-nushur ẹn ka tọba fẹ́ tẹ́kọ̀lù subhanallah alhamdulillah wa la ilaha illallah wallahu akbar wa la hawla ṣe tọba fẹ́ yọ wà dáadáa yọ lálàáfíà

wípé máa wà lọ kò náà máa wà àṣàmùhù kò ní òtùgbò lọ́rọ̀ rẹ̀ nínú kẹtí gbogbo àwọn àfá àkọ́kọ́ panupọ̀ ní pé ó ń tí ọlọ́run ọba kò kí ìrun Ramadan ọwá sọ́wọ́ àpapò ló tún bẹ̀ láìsí àlẹ́bí ọ̀pá ọ àwọn àfá àgbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n rí tó Ramadan bákan náà nínú àwọn ohun tí wọ́n kẹ̀ òun náà ni pé tí Ramadan ó tó dé ọsọ mú ọmọ ọmọ rẹ̀ Hassan nípa pé tọba fẹ́ kakò ní òtún tí ọmọ àti làwọn ìjìnà sí ìmọ̀ ní àdẹ́ àti àtàkì mọ̀ yẹn wípé kọ́ máa ṣe àwọn olùmọ́ ní pé lẹ́yìn àdúrà ìtàkùn lè ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n ní pé ní àwọn àjọ ìlọ tún lè ṣe òun ní ẹni ká sọ́sọ̀ láti fọ́nà bí wa Muhammad sallallahu alaihi wasallam níbi kùnúùtù lábàtẹ̀ kùnúùtù bákan na wọ́n tún mọ́ àwọn àdúrà mẹ́wàá tí wọ́n gbà lọ́gbọ́dọ̀ àfáà ọmọ ogun kọ̀tọ̀ wọ́n tó bá i. yàtọ̀ sáwọn eléyìí ó gba àwọn nǹkan ìmí táwọn èèyàn ń yẹn tó àwọn èèyàn gbìyànjú wọ́n kọ̀ bọ́ sójú ẹ̀ nínú súnnà wa

èwúlẹ̀ ṣe àwọn orí pátá rí látọ̀dọ̀ àwọn sàárè ló ti wá wọ́n ní pẹ́tẹ́ ìyàn bá wá ṣe ó bá ń dáhùn kí fún rẹ̀ ó lè ṣe torí pé ṣe àrí mi ò ní ṣẹ̀lẹ̀ ìpín dá kí fún rẹ̀ ṣùgbọ́n ìpín kí fáwọn èèyàn tó bá wọ́n pé kó wọ́n ṣe á ẹ̀sán lè dé yóò kí ṣe àrí mi bọ̀ fún yọba sọ àjọ àti ṣe àrí mi ṣe agbọ́nimọ̀ lọ́wọ́ yọba fi wá jẹ bẹ́ẹ̀ wọ́n ní pé ẹni tó bá fẹ́ máa ṣe náà àsìkò tí ó máa ṣe pọ̀ gbọ́dọ̀ bákan náà tí ó bá tún máa wá àpẹ́kọ́ máa ṣe láìfọ̀ọ́ká orí agbọ́n yìí wá ní gbogbo àwọn olàmá òsùn díyàwó ọ̀nkálùkù wọn mú wọn tọ́ sí wọn a sì náà tó ṣe wọn tó ṣe rùkú bẹ́ẹ̀ àdúkọ́ lọ sí jù bẹ́ẹ̀ tó gbogbo sí ìta àtẹta àti gẹ́gẹ́ bí ìsìlá lọ́dọ̀ àwọn àpá tí bàtà bá fẹ́ ta náà tí bá tó rù kú ni àbí bàtà bá tó rù kú tán bá tó nílé ẹ̀fẹ́ lọ́dọ̀ àwọn àpá tí gbogbo ẹ̀ lọ èyí tí ò sí atótónu fún òun náà ni àjọ àti ẹ̀bá ṣe ní sùjúdù bákan náà ìmáàmù lọ́mọ ohun ń bẹ lọ́wọ́ fún fáwọn èèyàn eléyìí ọmọ abẹ láàrin òun àtọ́lọ́run torí pé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam pé aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajidun ìgbà tí ẹrú máa ń súnmọ́ ọlọ́run ọba rẹ̀ jù òun náà nígbà tó bá wà ní sùjúdù ànẹ́bí nígbà tí a bá jẹ́ nìkan tí ń pa foríbalẹ̀ fọ́lọ́run ọmọ wa ń yẹ ìforíbalẹ̀ kan ní ọ̀tá a wá mọ àwọn ìforíbalẹ̀ kan ní ọ̀rẹ́ rárá o nínú wọn àdébí wa Muhammad sallallahu alaihi wasallam fífi ọmọ lẹ́yìn òun náà ni pé gbogbo àwọn ìforíbalẹ̀ ẹ̀ náà ní máa ń súnmọ́ra wọn níbi ìmọ̀ àtàdúrà níbẹ̀ kèsè pé wọ́n wà pẹ́ níbi kẹtẹ́rin èèyàn wá tẹ̀lé pẹ́ndì kadára lára pé wọ́n máa pè bẹ́ẹ̀

ó ní pé ọlọ́nkọ́ máa sọ́rọ̀ pé anẹ́lì mọ́lẹ́kù èmi lọ́ba anẹ́lì mọ́lẹ́kù èmi lọ́ba azọ́wọ́jẹ́ mọ́ndàlẹ́dì yẹ̀dì àwọn onípa tẹ́jẹ̀dẹ̀lá tàlẹ́ntí ń pè mí tàlẹ́ni tí ń pè mí kí ni ọlọ́run bọ́ dá lóhun gbogbo oorun ní o ṣùgbọ́n gbà pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí oorun bọ̀pọ̀ àbọ́pọ̀ àlà ń sùn àmà lóorun mọ́ ọlọ́run wá sí nípa ó ṣe kò ń jẹ́

nípa wá ládọ́ àtẹ́pà tó ta lè ṣe láàrin rẹ̀ bí kò ṣe pé ká sinmi ìsinmi wọn fẹ́ já ṣe ṣùgbọ́n olùmọ́ ní pé sábára rẹ̀ ní kẹtẹ́ pé ń sàádọ́ àmì bẹ́ẹ̀ náà a máa mọ̀ náírà fún ṣùgbọ́n kọ́ má ti sọ́ọ̀pù ti wà sọ̀rẹ́ lómi ọmọ ajẹnu wúyẹ́wúyẹ́ lẹ́yìn tèmi ọlọ́run ọba kí n fún ní ohun tí ń béèrè náà alákọ̀ọ́kọ́ talenti ń pè mí kí n dá lóhun talenti ń béèrè tèmi ọlọ́run ọba fún ní ohun tí ń béèrè yẹn tí wò ní tó béèrè lọ́wọ́ ọlọ́run nípa wá ní tó béèrè kí ló sí à máa tẹ́ ara jẹ́ o tọba wá yà ọ́ ní pé wọ́n ń ayé tọba wá ọlọ́run bá gbàgbé rẹ

ọ̀pọ̀lọpọ̀ omi ló ti kì mọ́lẹ̀ sáájú ó sì ń wákò ìjì lọ́dọ̀ ọlọ́run ọba àti àwọn orú yìí fi wákò ìjì lọ́dọ̀ ọlọ́run kó lò ní débẹ̀ mọ́ ọlọ́run ọba gbàkó nínú ẹni tó bá tún fẹ́ sófò púpọ̀ lẹ́ni tó ṣe pásìkò rẹ̀ táwọn yẹn ń gbìyànjú tó ń bá wò yẹn yẹn yẹn lọ bá ti máa sínú ọmọ sínú mọ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ olórí ikú ayé àtọ̀run ni òun náà wá fi ámọ́ láì lọ́bá wò yẹn yẹn yẹn gbá ah! ó dárí pé máa sí ìwọ̀n tí òun lọ́rùn lọ́bá jẹ́ nìkan ló gbé ló tú lọ́họ tí wọ́n bá ń sọ pé ta lẹni tó ṣòfò ayé àtọ̀run áà ah! ìwọ ni ọnẹwọ́ orí ikú ayé àti tọ̀run ó ṣe pò ń gẹ́ẹ̀rẹ́ lásìkò bàbá àwọn yẹn bẹ lọ́wọ́ ọba orin tọ́pọ̀ ìwọ́n ṣe pò ń gẹ́ẹ̀ kó tó wá sí olè lásìkò ọjọ́ náà lótú lọ jalè ọlọ́mà gbèrú bẹ́ẹ̀ sí wa lẹ́nu má gbé bẹ́ẹ̀ sẹ́ni àwọn ọmọ wa má pe àwọn ọmọ wa má fi fòró wa nílé ẹ̀sẹ̀ ní òsẹ̀mí ayé ẹ̀dẹ̀ ọlọ́ba bá fẹ́ tẹ́ láàánú gbá ní ó lè fọmọ fòró ẹ̀ ọlọ́dàpá fọmọ fòró wa má fi fámílì wa má fi fòró wa má fà wá ní ọ̀fòró fámílì wa àdẹ́bí Muhammad sallá sọ pé fàlá yẹ sáàlù dá àdá àdẹ́ka àtà yóò bí

bí àwọn ìlú kan lẹ́kọ̀ọ́ láwọn àdúgbò kan lẹ́kọ̀ọ́ bí àwọn ti géèsì ni àwọn olè náà ló sì fà púpà bá lọ ń kọ́ lọ́wọ́ ọ máa ṣe ní inú yàrá rẹ̀ náà ni wọ́n bá bá tọ́ lọ́wọ́ tí wọ́n wá gbà lájá táwọn tọwọ́ mọ́sálásí rẹ̀ ti ẹ má jẹ́ àpàdánù àwọn ọjọ́ mẹ́wẹ́ àwọn ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sẹ́ tó kù yìí tàbáwọn òru mẹ́sẹ̀ẹ̀sẹ́ tó kù yìí òru mẹ́jọ káṣẹ́kùn jẹ́ oore tó wà ń bẹ́ẹ̀ ọlọ́pàá balẹ̀ kí ọlá kò ní fi nú ẹnu kọ̀ọ̀kan wa الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه لا أقسم الله وبعد أتكتب فعن نبي محمد صلى الله عليه وسلم يأتي طلب على يدي عن صحابه أتبقى بها مسلمة فالمبي جوجه nínú àwọn ọjọ́ èyí tó kù tá lò tẹ́yìn gbogbo ọwọ́ tó bá ń wó pé wọ́n tó fẹ́ ti ṣe olóore ìwọ́fẹ́ ń ná tó jọ́ ọ̀nà ọlọ́run túnmúra sí ohun ọlọ́pàá lè gbọ́lá kó lè sẹ́lẹ̀sẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú Ramadan ní máa ń jẹ́ pé ẹnìkan ṣoore fún ìwọ náà tún ṣoore sọ́dọ̀ ẹlòmí ẹni wọ́n náà tún ṣoore fún òun ló tún ṣoore sọ́dọ̀ ẹlòmí kí gbogbo owó tó kọ́ tájọ máa jàǹfà nínú Ramadan má jọ jẹ́ pé wọ́n fẹ́ wà ní ipò pé tí wọ́n sá máa mú wá tí wọ́n sá máa mú wá ìwọ wà lẹ́nìkan tó ṣoore fún Ramadan yìí rárá má sínú wọn tó fi jẹ́ pé gbogbo àwọn tọ́lọ̀ bá bá bùkún a ń pè wá ní ìpèníjà lórí eléyìí títà bá wọn mọ́sálásí wáyìí a ní bùkátà fáwọn fánù rẹpẹtẹ láwọn àyè tí ò sí fánù bẹ̀ rárá tọ́lọ̀ bá ní pé tí wọ́n wà nínú ẹgbẹ́ gbówó pé ah jí ń sáré rẹ̀ ló wọ́n ta fánù pápátá ìyọ́ bá dájú wọ́n sàn 20,000 ah gbogbo ọgbà tí fánù ọba ti máa fẹ́ sí ìyẹ̀ láyé láti àgbẹ̀ ó tàbí ọ́fíìsà kàṣọ àwọn òbí rẹ̀ nínú àwọn òbí rẹ̀ tó ti lọ ọ̀dọ̀ ọlọ́run tó jẹ́ mùsùlùmí tó kí ládàá ọmọ ọlọ́bá wọn oríire tó jẹ tí ẹ tó kó fara rẹ̀ nínú mọ́sálásí ọlọ́run pàpàjùlọ mọ́sálásí ta wà yìí gbogbo owó tó ipò bá fẹ́ kó fọ́ ọlọ́run àǹfààní rẹ̀ ń bẹ fọ́ alíkò kàtà ti fánù tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa wá mọ́sálásí láì tí ọba sí fánù wọn máa làágùn ogun máa bò wọn tó jẹ́ pẹ́lómi máa wá bí tí fánù wà àdámọ́ ẹlòmí ní pẹ́pẹ́ pé tí fánù ti máa fẹ́ sí tí ọba jẹ́ bẹ́ẹ̀ yóò máa bọ́ ọkọ̀ ní ọlọ́run wá ní kí wọ́n wá ní ṣe ipò ọ̀rà fáànù sínú ilé ọlọ́run orí lọ́jà sí fún a ní bùkátà sówó ṣùgbọ́n tó bá mọ́ wá kò tẹ̀ ìjẹka ṣùgbọ́n fọ́kàn yóò lè balẹ̀ kódà òsùn tó burú ọkọ̀ rẹ̀ òsùn tí bí ṣe táwọn mí ọba àlè jẹ́ nìkẹ́ fún kẹ́kọ̀ọ́ látara ti ẹ̀ náà ọkọ̀ ìyá rẹ̀ òbí rẹ̀ pé mo fi fáànù yílẹ̀ lóòkọ̀ ìyá mi àbẹ̀bí ọmọ ti níkan òsùn tó burú bẹ̀ sí bẹ́ẹ̀ káwọn èèyàn lè bá owó pé ah ẹnìkan ló fi fáàmì eléyìí rẹ̀ èmi ní ó ti lọ mọ́sálásí ti wá ní èmi ní ọlọ́ sí bẹ́ẹ̀ táìpé lórí àníyàn ẹni kò tún tó gún bẹ́ẹ̀ ní òfin ẹ̀sìn ọlọ́run in tó bínú sọ̀dà fọ́ọ̀tí kò ń fa ní ìmà èyí ọlọ́run bá ní pé tẹbá fi sàárà ní tẹbá fi hàn tí èsè pé ti árí mi wọ́n dà láyín fàyín tó fó àwọ̀ tó tó hálì fó pọ́lọ́ owó ọkọ̀ yóò lápọ̀ ṣùgbọ́n kò ní jù kápa mọ́lá àsọpọ̀ lóore ṣùgbọ́n ta bá fi hàn náà kò sí tó burú láyé àtijọ́ tàbí ká sọ pé mú sáńgbàtà náà dáyé lọ wọ́n ta fáànù 300 naira nínú àwọn fáànù táwà náà rà iláyé fáànù yẹn bẹ̀rẹ̀ òní títí ń fẹ́ 300 naira inú àwọn rà èlò wọ́n ta fáànù níjẹ́ ogún ní fíjì tó bẹ́ẹ̀ náà ni kìíní ó tún máa lọ ọlọ́mọ̀bà lè kẹ́kọ́ jórílẹ̀-èdè wà yọ́ dáa ọlọ́mọ̀bà kó jẹ́ ọ́ dáa ọlọ́mọ̀bà kó bá ṣàtúnṣe rẹ̀ àwọn aláṣẹ wa lọ́nà bá tún tó bá ṣàtúnṣe wọn àwọn olórí wa ọlọ́dàkùnbá kọ́ bá ṣàtúnṣe wọn àwọn àfáà wa ọlọ́dàkùnbá ṣàtúnṣe wọn àwọn tàjọ́ mọ́lẹ́yìn náà ọlọ́nà kó ṣàtúnṣe ẹnu kọ̀ọ̀kan wa náà ọmọdọ́ náà ń parí lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́dàkùn má jẹ́ àṣẹ nílẹ̀ ní ìsàlẹ̀ yẹ̀pẹ̀ o jẹ́ àṣẹ ọdún ní orílẹ̀ yẹ̀pẹ̀ ni ọlọ́run bá àwọn tí ń sáré ẹnu wá bá jogún àlàáfíà fún wọn àwọn tí ń sáré ẹnu wá bá jogún àlàáfíà fún wọn àwọn tí ń bẹ nílé ìwòsàn bá jogún àlàáfíà fún wọn àwọn tí ń bẹ ń lé wọn bá jogún àlàáfíà fún wọn àwọn tó jókòó ọ̀hún bá ṣàforíjì fún wọn àwọn tí ń bẹ nínú ìpẹ́lọ́ bá ṣàlékún fẹ́ wọn àwọn tí ń jíyà lọ́wọ́lọ́wọ́ ọlọ́dàkùnfà múyà náà kó lórí wọn ọlọ́lá ìlà ìlọ́lọ́ àkúlùkọ́